ṣó lè bá mi kàn get decoration on the table. ìwọ náà fọrí ẹ mú nǹkan tó ní orí jà. àbá mi mú ó fẹ́. máa mú nǹkan fún mi. Plẹ́tì kí ló dé kó fẹ́ ni ọmọ dára ọgbẹ́jọ́. Ọ̀pọ̀ no no no no don't get don't get started. Okay, oya oh yeah, turn around. Turn it. No, no, no, just turn it. Ọ̀pọ̀. <laughs> jeez mọ́mí gbogbo ẹ kọ́ ní like. Um, abalajọ tẹ́gbọ́n mi ṣe fẹ́ kú síbẹ̀ wọn ò lè sùn wọn ò lè jẹ wọn ò lè bó as in this is the first time i'm seeing him go crazy on a woman kí ló dé. jọ má ewo na ni àwọn ẹ̀gbọ́n ẹ̀ ló fẹ́ kú síbẹ̀ tí ò lè sùn ẹ̀gbọ́n ẹ̀ o ò tí ì kẹnu sọ ọmọkọmọ gbà fún ẹ o ti lọ sọ fáwọn ọmọ ẹ wípé wọ́n ti ní mother replacement yẹn ní ọ èjì o ìkẹnu sọmọkọmọ gbà fún ẹ o ti ń ṣe o ti níyàwó ẹ wọ ọwọ́ ta ló ti tọrọ ìyàwó ṣé bó ṣe fẹ́ ìyàwó àkọ́kọ́ tó kú mọ lórí nìyẹn. kò sí nǹkan tó lè ṣe. èmi ni màá bá yẹ ẹ èmi bẹ́ẹ̀ èmi bẹ́ẹ̀ lọ́kọ́lẹ̀ lẹ́nu mi ìmọ̀gbà tí wọ́n bí ẹ o bọ́ọ̀ tí mo fi sọ fẹ́ pé mi ni màá pa ẹ́. ìgbà la máa pa kò sẹ́ni tó pa owó. Ah, ìgbà ni ṣé ìgbàdí ẹ èmi máa tẹ ọmọ pọ́dà ní mi máa pẹ́ máa pọ́dà ní mi o ti filẹ̀ ewé gbá o ti filẹ̀ ewé gbá mo jẹ̀ máa fún ẹ jáde. ẹyin gbá ni mí kò dẹ̀ sẹ́ni tó lè pa mí. mo ti sọ o mo ti sọ o mo fún ẹ ní ọjọ́ mẹ́ta péré láàrin ọjọ́ kẹta yẹn mo máa pa ìjà lómi ni mo sọ bẹ́ẹ̀ tí ìbá pẹ́ pẹ̀lú ló wọlé. ọmọ àlè ni ẹ pẹ̀lú ló wọlé. ọmọ àlè ni ẹ. ẹ kì í má pa ìtàn ẹ kó jọ bẹ́ẹ̀ pa títàn. èmi ò lè kú. tọ́jọ́ bẹ́ẹ̀ tẹ̀ bá pẹ́ jẹ́ ẹ bá ní kò ṣe pẹ̀lú. èmi ò lè kú. kò sí bójò bá rọ̀ mo ti ṣèlérí pé màá kẹ́ ẹ èmi ò ní figbá kan bọ̀kan nínú. fact good one i'm telling you good one ṣẹ̀rí èmi fúnra mi ò tiẹ̀ expect pa máa bá máa eh, but luckily for us bá a ṣe débẹ̀ báyìí lọ ní máa yẹn ṣe ń wọlé To surprise mi jù ń bẹ̀ mm. òun ni wípé nígbà tá a different projects. The barry bá Victoria ṣe ń <laughs> mi ò tí ì rí obìnrin tó ní ọpọlọ tó yẹn rí látìgbà tí mo ti experience kí èèyàn máa defend project proposal tá a gbé lọ yẹn tẹ bá rí bó ṣe bó ṣe ń jábọ́ orí mi kàn wú ni telling you. Eh, let me tell you something sori kò jù mí lójú. Eh? yes because mo ti try ọmọ yìí nígbà kan bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ deliver fún mi. i know she is oh, brilliant. Oh, no no no no. deliver o deliver. she is very very brilliant. wow very brilliant very very brilliant because èmi kò expect gbogbo àwọn knowledge tó kàn you know tó kàn ń jáde lọ́pọlọ ẹ̀ pé no Victoria. Are you okay? No. Uh, robbery. Easy, easy, easy. Kí ló wá ṣe ẹ́ gangan náà, Victoria? Sir. I couldn't say. I should put her in. Fini, I'm born office tí mo fi lọ yẹn bí mo tó kó ṣe kóòsì mi nìyẹn ah. wọ́n ti nà mí jù. kí ló ṣe fún wọn tó fi nà ẹ́. ìlú máa kọ ló pa àwọn boys wa wọn làwọn níyà ìyàwó yìí. ìyá eh, eh. sorry sorry sorry. Ah! mo bẹ̀rẹ̀ ní ibẹ̀ ọmọ yẹn mọ́. Ah um, um, uh, um, Victoria tí o tún rọ lọ má bínú gbogbo nǹkan tó ṣàlàyé pátápátá ló ti yé mi ó mọ nǹkan tá a máa ṣe nísìn a máa lọ sí hospital so that wàá lè lọ fún treatment. Ah! sorry sorry sorry sorry ba ba ba ba kó bá gẹ̀ẹ́dì àná ìṣó pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. my body is me. sorry sorry sorry sorry pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Ah, ah. Eh, eh, ìyá ìyàwó ẹ̀. yeah, yeah, Yaya will not pay. It's okay. It's okay. It's okay. It's okay. Bravo! látàárọ̀ ah, ẹ káàbọ̀ sọ́kò òjẹ́pọ̀ ah. ẹ káàbọ̀ dáadáa nìyà sọ́kò òjẹ́pọ̀ ẹ kú rìn. ṣe láì kó máa tó jọ náà mo ní kí yín ní kí n ṣàpọ́nlé yín ẹ̀ra ẹ̀ra ah! wàláì irú ọ̀gá mi ọ̀rọ̀ pọ̀ ah! wọn ò mójú kán lọ bí iṣẹ́ láàárọ̀ kán sì dé lọ́sàn-án lọ ah! ẹ̀ ṣe ẹ̀ fàájì rárá ẹ̀yin ìbágbó òwí ni ẹ̀yin àti ìgò èso ọ̀rẹ́ rárá ẹ̀yin ìbágbó òwí bí kẹ́ ẹ ṣẹ́gò kí gò sẹ́yìn kẹ́ ẹ ṣẹ́gò ẹ̀yin èsè bẹ́ẹ̀ mo jẹ́rìí ara mi èmi ọmọ akin wọ́n kọ́kọ́ ti ṣẹ́gun bíi mẹ́ta tó wọlé ìkọ́ ti mọ̀ pé nǹkan bẹ lára mi. Ah, ẹ bá ń gbọ́ máa bó lọ́fà máa bó lọ́fà ọmọlẹ̀ ń bá mi kẹ́ wọ́n ti fún yòlóyún lọ rẹpẹtẹ tí ti ṣẹ́ẹ̀dì rí gbogbo gbòòrò wọ́n ti mọ̀ ipe mọ̀ bólówó ṣiṣẹ́ ẹ̀yìn kan fi dán mi wẹ̀ kàn fún mi mítà ẹ̀ fún mi mítà mú bíi bí ọjọ́ mẹ́ta ti tó ẹ̀ bá ń kẹ́bèjì tàláì tàláì ah! ẹ̀ fi bébì mi lẹ̀ Hey baby. Yes baby. I'm off to work now, okay? O ṣe ń bi kó má Ah, kí má lọ kẹ. Mm. <laughs> Tó dẹ̀ mọ̀ pé iṣẹ́ tí mò ń ṣe òun ni mo fi ń bọ́ ẹbí, ni mo fi ń bọ́ ara, ni mo fi ń bọ́ gbogbo ara táwa nílé ẹ̀ jọ̀tún rẹ̀ lọ, jẹ́ kí n lọ, ní tiẹ̀ ní pẹ́. Má pẹ́. Ìyẹn ní pẹ́ wá wáyé. Ọ̀ọ́. <laughs> mi ò mọ o ó kàn máa ń dẹ́rìn pa mí gbogbo ìgbà yẹn. ọ̀rẹ́ ti sú mi. àtẹ̀lé yóò. àwọn náà máa ń jẹ́ kí inú mi dùn tó bá ti sin lẹ́nu. torí ẹ̀ náà lọ ṣe wà round you know torí náà ṣe wà round so that wọ́n lè máa bá mi assist ẹ̀. I'm going to miss you. I know okay I know sori bẹ́ẹ̀ mi gan ṣe wà yìí mm-hmm. tí n bá débi iṣẹ́ yẹn ó ṣú ọ̀jù wípé ìwọ nìkan ni mo máa fi ọpọlọ mi rò ọlọ́run jẹ́ kí n lè concentrate lórí nǹkan bá gbé síwájú because I wouldn't want to leave only you at home máa wà bọ́rí. olórí burúkú olóṣì. mami ilé wa tẹ̀lé bá a tó kí ló fẹ́ ṣe ó tún sí i lọ. mami olórí burúkú ni ẹsẹ̀ ó fẹ́ fọmọ mi sínú kọ̀ ọ̀dúnṣe kó tún máa bá sí ẹ lọ àbí bẹ́ẹ̀ kọ́. mami kí ló dé kí ló dé fọkàn mi lọ́rùn sílẹ̀ náà. jọ́ torí ọlọ́run ìbá tí ẹ wà o ó olórí burúkú aṣọ òṣùpọ̀ mọ̀ sí wọn bá gbélé lórí. mami ṣe kó Mami ẹ sọ́ra yẹn fọkọ mi lóhùn lẹ́wọ̀. Ní mi ìbá tiẹ̀ wà, ó dẹ̀jọ́ tó lọ kó fi ní àtọkọ ẹlẹ̀, olórí burúkú. Ó fọmọ tẹ̀mí ṣògùn owó tán, àbí bẹ́ẹ̀ kọ́, ó yẹ lẹ́nu. Gbogbo ayé ni màá pariwo fún. Owó tó báwọn olórí burúkú lọ sí. Mọ́mí ẹ ní sùúrù kẹ́ gbọ́ mi náà. Mo gbọ́. Mọ́mí kí ni mo ṣe fún yín gangan? Hmm. Àánú aláàánú lẹ ṣiṣẹ́ nǹkan tó dùn mí. Eh? Tẹ fọ́gi mọ́ bí èmi lórí. Ah! Ní ní ní ní ìṣe nǹkan pọ̀ sí náà. Tí mo rò pé máa padà wá láàárọ̀ yẹn máa apologize sí mi mami mami mami ṣe ló dé gan ṣé mo ti fati mẹrẹ lórí olórí burúkú olóṣì yìí àgbẹ̀ ni mo sọ fún ẹ kí ló fẹ́ ṣe kí ló fẹ́ ṣe ó yà ṣe fẹ́ wà mo fẹ́ rẹ mami ìfọkọ mi mami ìfọkọ mi lẹ ìfọkọ mi lẹ kí ló dé kí ló ṣẹlẹ̀ gan. pẹ̀lẹ́ ìyàwó à ń torí ọjà ìjà ó ń ta ló ń jà lẹ́kùlé òun ayé ẹ ni mò ń fún un. ẹ fọyẹ mi lẹ ẹ fi ilé ọkọ mi sílẹ̀ mami ẹ fọkọ mi lọ́rùn sílẹ̀. mami sísí dára ni mò ń wò fifteen naira ni mo wọ́ ọmọ yìí o. mo mo mo mo respect yìí respect. mo respect yìí bọ̀ mo yìí mo dọ̀ yìí mo dọ̀ yìí mo dọ̀ yìí ọmọ fifteen naira ni mo wọ́ ọmọ yìí lára. mami ọgbẹ́ náwó sí mi ọwọ́ mi ó náwó sí mi lójú sọ́dọ̀ mi ni. mami kí ló dé gan-an kí ló ṣẹlẹ̀ gan-an kí ló ṣẹlẹ̀ ẹgbẹ́ fọkọ mi lọ́hùn sílẹ̀ fọkọ mi ẹ fi lé mi lẹ̀ ẹjọ́ ṣe nǹkan tó wù fún mi. ibi tó bá mi dé èsì tó òun ló máa finú ilé ilẹ̀ fún èmi àti ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ mi ò lè fi ẹlẹ̀ mélòó ni mo tó kalẹ̀ mami ẹ ṣọ́ra yín o ẹ wá máa lọ ẹ wá máa lọ lé ẹ wá máa lọ lé ah, mami ẹ má wọlé mi o mami ẹ má wọlé ẹ má wọlé mi ẹ má ẹ kú ẹ má ẹ fún mi ẹ má gbé mi ẹ má gbé mi. baby àdúrà kan báyẹn ṣẹlẹ̀ ó dé sọ fún mi. ṣe dára ṣe dára ọmọ ṣé dára pẹ̀lú ìfẹ́ tí mo ní sí ẹjọ́ ṣe ó tún máa wá dáa kí n máa bà ẹnu jẹ́ àbí tí n bá ní kí n máa sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún ẹgbẹ́ni tó ń bà ẹnu jẹ́ nìyẹn náà. wọ́n ti ẹ̀ ṣì sọ wọ́n sọ màá dẹ̀ bá sọ̀rọ̀ dóò mo ti bá wọn sọ̀rọ̀ náà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ máa túbọ̀ máa bá wọn sọ wọ́n lè gbọ́ mi ò lẹ́gbọ̀n yẹn disgrace ẹ̀ káàkiri àdúgbò náà why. mọ́mì ò ṣe nǹkan tí mi ò kọ̀ láìkì ni gbogbo embarrassment tí wọ́n fún mi ó tán That's just what I don't want. And I really want her to desist from all of that. Okay, you got fẹ́ ni. Wọ́n ṣe mí o. Baby, ìjọba forgive me. Òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Èmi fún àmọ́ bá try my láyé. Bẹ́ẹ̀ ṣe mọ̀ pé òun náà ṣe Yes ma'am. ó ṣe mí náà. Ó ṣe. Hmm. Ṣé ìgbà àkọ́kọ́ wà tó bèrè owó lọ́wọ́ mi àbúrí nǹkan kan tó sọ pé o fẹ́ rà tí mo sọ pé rárá there is absolutely nothing tó béèrè lọ́wọ́ mi tí mi kì í ṣe fún ẹ̀ so ibo wá ni ọ̀rọ̀ pé kí n ṣe nǹkan mi ṣe nǹkan ibo ló ti wá jẹyọ. bẹ́ẹ̀ni kò sí nǹkan tí mo fẹ́ tó kì í ṣe fún mi kò sí nǹkan tí mo fẹ́ láyé yìí tó ń fún mi. so so what are we talking about. but this particular thing no fún mi. and what is that. I want you to be a man mo fẹ́ kó ṣe nǹkan tí mo fẹ́ sódà mọ́mí ò ní máa disgrace ẹ̀ káàkiri àdúgbò. Um, <clears throat> see, I'm really not in a good mood right now. Okay. Since the mood, I'm going to be sharing this. Mm. I would rather work from home. Okay. Babe. Shut up, please. Olawale. Olawale. ló fẹ́ gbé mi kúrò níbí. pa. what's, what's going on? Do Ojú ẹ kọrẹ or what? o mọ̀ pé tínú ò bá ti dùn inú tèmi náà kì í dùn kí ló ṣẹlẹ̀ O mo fẹ́ kó fẹ́ what o fẹ́ kí n fẹ́ yàwó ni. Hmm. o mọ̀ pé o like mi gan o mọ̀ pé o love mi gan àmọ́ mo fẹ́ kó fẹ́ ìyàwó tó máa bímọ fún mi ó ṣàmọ̀ pé mi ò lè tó bá tiẹ̀ fẹ́yàwó mọ́mì mi ò ní yá ara zẹ̀ mọ́ wọ́n stop ẹ̀ please. káàtì máa rán mo bá ṣe rí nínú ilé kò sọ̀rọ̀. ọ̀rọ̀ tí ò bá lè ṣe èèyàn máa ń dákẹ́ ni. Mm -hmm ọ̀rọ̀ yìí ta kókó ó kọjá òye ẹni ó dórí àgbà kódù ọ̀rọ̀ yìí. ṣé ibi látànà báyìí ní ìsìn ẹ mọ jẹ nǹkan kan a tún ti ní kẹ́ jẹun láàárọ̀ ìṣẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ kó lẹsẹ wá lóògùn ní tẹ́ bá jẹun. madam apart from oògùn gan ṣe mọ̀ pé oúnjẹ ní nǹkan tó máa ṣe lágbára ní tẹ̀bàjẹ́ ẹ ní láti jẹun ọ̀kan láti lo oògùn madam. ìjẹun wọn ṣàìsí. ìṣẹ̀jẹ̀ ìwọ̀nba. kí ló ṣẹlẹ̀ gan-an. mo ní mi ò jẹ kí ló bẹ̀rẹ̀ nílá àná. ẹ fi mílẹ̀ mi ò jẹ mi ò jẹ mi ò jẹ. ah Dennis. o lọ church mo ti ṣetán láti fẹ́ máa fẹ́ kí madam kọ́kọ́ jẹun lójú mi kí n tó máa lọ sí. ẹ ẹ wo dáre ọ̀gá ṣe láti àná ni màdàmú ò ti jẹ nǹkan agbóúnjẹ fún wọn lálẹ́ àná wọn làwọn ò jẹ àárọ̀ yìí ní ìṣe àtúntì sẹ́ẹ̀tì dáínì kí wọ́n lọ jẹ wọ́n tún làwọn ò jẹun. Um, Dennis, wọ́n lè máa lọ church ní tiẹ̀. But make sure pé o pẹ́ o. No, no, Okay, all right, you can be on your way. Má worry, just you can go máa dúró di men's meeting o all right ìwọ kọ́. èmi lọ ṣọ́ọ̀ṣì. ẹ̀ẹ́ èmi lọ ṣọ́ọ̀ṣì. sọ sọ fún mi pé mi ìmọ̀ tẹ́lẹ̀ ni pé ó ní ṣẹ̀ṣẹ̀ ni wọ. ẹ eh, à ah, kẹsìmọ́ àwò ìṣẹ̀ṣẹ̀ sí mọ́ mo kàn mọ́ bá wọn tepo sóṣù ní friday friday. Hmm, I see ó ti yẹ ẹ ṣe é máa lọ eh. àǹtí elépo. Hmm. kí máa lọ. dúró sórí mi dúró sórí mi ṣùgbọ́n ṣó wà okay, sir. ẹ̀yin náà lè ní dúró sir. ìyẹn wá ní pé o mọ nǹkan tí mo sọ àbí. will you get out of this place Go, go, go, go, put ti ṣe nonsense òpònú babe kí ló wá ṣẹlẹ̀ tó ń mú starver rẹ báyìí náà tó dẹ̀ mọ̀ọ́mọ̀ máa fi bí para ẹ̀. Eh? ok mi ní sọ pé mi mọ nǹkan tó ṣẹlẹ̀ ok mo mọ̀ pé bí mi ṣe respond sí ẹ bó ṣe ń bá mi sọ̀rọ̀ lánàá yẹn òun ló fà tó fi ń bínú alright but kò wá yẹ kó wá kò jẹ́ kó dé level pé máa máa fi bí parẹ́ náà. Mm. kò yẹ kó dé level tí máa fi parẹ́. yes. ah ṣe dára ṣe dára. kí ló ṣẹlẹ̀ gan-an kí ló dé gan-an ó dẹ̀ ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ń sìn kí ló fẹ́ kí n ṣe ìwọ kọ́ ò fẹ́ ṣe nǹkan tí mo fẹ́ èmi náà dẹ̀ sọ pé mo ṣe fẹ́ wà nìyẹn so kò yẹ kí ká nira wa lára. ṣì ń dára ṣì ń dára ṣó mọ̀ tó mọ̀ nǹkan tó ń sọ ṣá ah, ah, lórí kí ni lórí pé kí n fẹ́ yàwó mi òun ló wá di pé òun wá manipulate mi nísìn o fẹ́ jẹun just so kí n lè ṣe nǹkan tó fẹ́ i know this is not right kò lé tó gbogbo lẹ́yìn náà ṣọ́ọ̀rọ̀ ẹ̀rọ fífẹ́ ìyàwó mi ni i need to know ṣé ọ̀rọ̀ ẹ̀rọ ọ̀rọ̀ fífẹ́ ìyàwó mo ní lè fẹ́ ìyàwó kejì i love you so much and i would not and never marry a second wife i would never do that ah o de wa di bẹ́ẹ̀ torí kíni o de bẹ̀rẹ̀ sí máa fi parẹ́ ah èmi like gbogbo lẹ́yìn o i do not mean say i like gbogbo lẹ́yìn i do not appreciate this olóòlù nífẹ̀ẹ́ mi dáadáa èmi ṣe bí àwọn yorùbá ní ẹni tí òyìnbó bá fẹ́ ló ń tì wọ́n tí yorùbá láìka ti sẹ́ǹdẹ̀ padà sí ìlú ẹ̀. make me happy. i want to be happy. kò right ni. if you love me that much then you should be able to make sense. no i'm doing this because i love you i do love you because mi ò lè máa share heart mi pẹ̀lú èèyàn méjì it is only for you i love you and you alone and i'm not going to marry a second wife tó bá fẹ́ gbọ́ òun ni kò gbọ́ tó bá fẹ́ gbà òun ni kò gbà i'm not doing so okay so kó má fi gbogbo eléyìí má fi threaten mi torí kò lè work kò lè work rárá. Ah. mo ṣe pé bẹ́ẹ̀ pé mi ò gbọ́dọ̀ láti máa fi kú tó but èmi náà fẹ́ kò ní ọmọ láyé i just want you to have a child. Ah, ṣé ìwọ lọ lọ́run ni ṣé ìwọ lọ lọ́run ni torí Ọlọ́run ṣé ìwọ lọ lọ́run ni see anytime tó bá ti wọn Ọlọ́run kó fún wa lọ́wọ́ èmi rẹ́dì whenever tọ́lọ́run bá ti decide pé òun fẹ́ bless wa pọ̀ lọ́kùnrin àbóbìnrin tó bá dẹ̀ jẹ́ bèjì náà ni i'm okay by it if it is five years ten years fifteen years i'm ready to wait. what are you saying why are you being pessimistic be optimistic wa positive kí ló dé náà ṣọ́rọ̀ ẹ̀rọ fífẹ́ yàwó ni mo ní mi fẹ́ mi fẹ́ náà nìyẹn ah ṣáwọn nǹkan mi sọ o mi wà gbogbogbogbogbò so o fẹ́ ṣe rẹ léṣe sí mi lọ́rùn torí kí ni ah n fẹ́yàwó ẹ̀ fẹ́ náà nìyẹn in fact um, gbogbo iṣẹ́ dẹ̀ ti parí lọ́fíìsì báyìí lẹ́nu nísìn bí mi ṣe wàyí ó ti rẹ̀ mí ah, ń lọ lé ni mo ṣe wàyí àbí ilé lẹ́ ń lọ àbí. ilé kẹ́ ẹ̀ ọ̀dà ọ̀dà. all right o. Oh a gbọ́dọ̀ lọ lé bẹ́ẹ̀ o. so bẹ́ẹ̀ ṣe ṣe tán báyìí nísìsiyìí tó yẹ kẹ́ lọ lé kẹ́ lọ ṣáwà kẹ́ rest dáadáa. ẹ rẹ lọ wo tá a bá lọ sí bẹ́ẹ̀ ká lọ yẹn abádélé à ló lè sinmi dáadáa so àná àfẹ́kọ́ yàgbé yẹn ká tó délé ọmọ àwọn ìyá yẹn náà máa ti wọlé rà wọn ò jẹ́ kó jáde náà. ó dà kò sí wàhálà bẹ́ẹ̀ tí ń rí ẹ a máa rí alọ́ ní àbí okay now all right now safe. ẹ jọ sá ẹ mú fẹ́ kẹ́lí tí ó dé junction sá. junction. kò sí problem no wa náà ọ̀nà ibì kan náà la jọ ń gbà thank you sir. sí wàhálà. ẹ ṣe gan sir. you're welcome. thank you sir but uh, sir mo máa fẹ́ sọ kọ̀kọ́ tẹ́bà ni bóyá mo dá sí nǹkan tí ó kọ́ sir. Eh, yeah. Sure, mo ń gbọ́ lórí fóònù nígbà tí ẹ̀yin àti màdámù yìí ti ẹ̀yìn eh, ágìrì lórí fóònù. nínú ọ́fíìsì. bẹ́ẹ̀ sá. ok. so mi ò máa ń bóyá èdè ṣí ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú mi. ẹ má bínú sá. lọ́wọ́ kó tẹ̀ wá sí problem bá ah, ṣe bí ọ̀rọ̀ ẹ̀yin obìnrin ni àfi sùúrù ní ní gbogbo pa. bẹ́ẹ̀ ni. báwo ni housewife mi ṣe máa máa sọ fún mi wípé kí n fẹ́ yàwó Just because òun ò tíì I mean, who does that? How? And I can't do that because I love my wife. I really do love my wife. So that is not an option for me. Because option for me are... Mo understand, sir. Everybody knows the more pé I love ìyàwó yín gan. Ah, exactly. Uh, but, sir, I want to sọ bẹ́ẹ̀, mo believe pé ó máa ní nǹkan tí wọ́n rí kan tó lè sọ pé kẹ́ though mi ò advice yín pé kẹ́ fẹ́ lómi ò bọ̀ mi ò bá ní kó jẹ́ pé ẹ bá kó wá láti ọwọ́ wọn so that a lè dùnmọ́ wọn nù kò ní ṣe pé bóyá yín fúnra yín lè ṣe máa tún lọ máa wá obìnrin mi tẹ̀ fẹ́fẹ́ i'm sorry sir. kì í jẹ́ kó wá látọ̀dọ̀ ẹ̀. bẹ́ẹ̀ni sir. jẹ́ kó wá látọ̀dọ̀ ẹ̀ even if tí bá fẹ́ fẹ́ yàwó. mensen. Poesje. Zo, je wou doen bij een maat, wil je Dank je, sir. Sasha, you look very sure makes sense. Um, yes, I may continue. Then, Miti, um, Victoria and Shishelu make sure we uh, complete and we get back. Oh, Alright, But Victoria is around, sir. Yes. Ṣé ìwọ mọ̀ ni? Victoria ti wà around. Ah, mo kàn sọ fún ẹni bọ̀ èmi ti rí. Báwo ló dé? Ó wà lára. Ẹ̀nà Yes. Mo rí i. Uh, okay, okay, àwọn nǹkan tó máa ṣe phone. mi. Get me Victoria right away. I'm going to sí

mo ní láti sáré ṣe nǹkan tó fà nìyẹn. yeah that's true that's very true that's true that's true. bẹ́ẹ̀ tí ẹ nínú iṣẹ́ iṣẹ́ ṣá o tún ti dín táì dín báyìí o tún ti gbáṣẹ́ mọ́ rírà ẹ̀ it's so good to see you. but Victoria ṣé bẹ́ẹ̀ lè rí strong tó sáré resume síbi iṣẹ́. kò rí bẹ́ẹ̀ o mo ti wà okay now because i'm under medication so and gbogbo bruises tó wà ní ojú mi mo oh. ti fi make up so like mo ṣe mo ń lóògùn mi good kò problem and once again máa bínú gbogbo nǹkan yes ma and ẹ̀yin náà mo gbà tí mo ti ń bá iṣẹ́ yìí so mi nítorí nǹkan tó ṣẹlẹ̀ kí wọ́n á ní thank you very much. Um, mo máa send just a small token to our counter. Ah. it's hundred thousand kò kàn bá mi fi ṣe gbà bí take care rẹ I insist okay I insist and I'm going to send it. Thank you. Um, pé mo ní account. èmi tẹ̀ ni wà the beneficiary. Ah. kí ló sọ mo ní lọ́wọ́ ìwọ ṣe kí àwọn alákàntì lọ́wọ́ náà àbí àwọn alákàntì. Eh, eh, ó ti yé mi yàtọ̀ sí wípé òun ló máa ń san sálárì àwọn staff tún lè. ọkọ̀ ah, bá rokún bórọ̀sà yóò fàbọ̀ fèlè búté bíná bá ń jó o bójò mo ti ṣèlérí pé màá kẹ́ ẹ èmi ò ní figbá kan bọ̀kan nínú bó ti ń ṣe mí kò sẹ́ni tó e bí n kò bá ti rí ẹ inú mi ò lè dùn bí n kò bá ti rí ẹ ayọ̀ mi ò pé ìwọ láyọ̀ mi ìwọ láyọ̀ mi ìwọ láyọ̀ mi ìyó ẹlẹ́yinjú ẹ̀gẹ́. látọ̀run láti kọ́ èmi àti rẹ pọ̀ kò máa sóhun kan tí ó ń yà wá o. máa tọ́jú ẹ máa kẹ́ ẹ lábẹ́ bó ti wù kó rí. n ó gòkè lọ mo ṣùpá wálé kò sóhun tí mo ní í ṣe nítorí rẹ bá fẹ́fẹ́ ń fẹ́ bíjí bá ń jà o máa dúró tìyọ o ìfẹ́. ìfẹ́ mi o. ìfẹ́. ìfẹ́. ìwọ. ìwọ nìfẹ́ ayé mi o. ìfẹ́. Hmm. ìfẹ́. ìwọ nìfẹ́ ọkàn mi o. ìfẹ́ ìfẹ́ o. ìfẹ́. ta ló ìfẹ́ ìfẹ́ o. ìfẹ́. ilẹ̀ fẹ́ o tálẹ̀ bèrè ẹ ti àkọ́kọ́ wọlé náà ẹ kọ́kọ́ wọlé náà ẹ kọ́kọ́ wọlé náà Alaska. ṣáwọn àǹtí ò sí mi. àwọn talẹ́ lẹ́ẹ̀ bèrè náà. mi náà àwọn àǹtí ni mo bèrè. ẹ̀ẹ́ àwọn àǹtí. Yeah. Good afternoon. Thank you. Ah! Ah! Hello, young lady. Go. Ìfẹsẹ̀pẹ̀ ni o ó ti sẹ́bùnù ọ̀rẹ́ mọ́ lọ́wọ́ lẹ́jọ́ sàn tí a gbé ka mọ́lé oore ìrọ̀lẹ́ ayé mi o ọwọ́ adábùrú oore ọlọ́wọ́ adábùrú oore rẹ tani tani tani tani òjẹ́lẹ̀ wọ kílẹ̀ wá kí ló sọ̀rọ̀ lọ́wọ́ yìí kí ló bọ́lẹ̀ tẹ̀ wá. kí ló ṣẹlẹ̀ kí ló dé tẹ̀ pẹ̀lú mọ́ mi bẹ́ẹ̀ ṣe mọ̀ mi rí tẹ́lẹ̀. mi ní láti mímọ̀ yín rí kọ̀ọ̀kan mi. kí lẹ̀ wá. kí ni mò ń wá wọ́n hmm. lè máa bèrè pẹ́sìtẹ̀ lọ́wọ́ mi tí mo bá mọ bí tí mo lọ sí máa wá síbí báyìí eh. ẹ ṣí géètì fún mi náà tó bá tẹ̀ fẹ́ bèrè kankan lọ́wọ́ mi. kẹ kó lè jà mí kì í sí kí n rẹ́ sí. kí n kó lè jà yín bàbá yẹn ṣí géètì náà kí ló tẹ̀ ṣe báyìí kí ni mo fẹ́. ara ń kan mí ah, ara ń kan mí o. tára bá jẹ ìpò ẹ̀jẹ̀ fi ṣẹlẹ̀. ara ń kan mí o. tí báyìí fọ́ọ̀sì lọ fi ń ṣiṣẹ́. kí lẹ fẹ́ gangan. Candy ah. ah! follow me Candy follow me Candy follow me náà ni ṣé Candy lórúkọ wọn ni. sọ́yọ́ ní Candy ẹ tètè sọ́gbà rẹ̀ tó sáré ṣe Candy mọ́ sọ́sẹ̀ láàrin wa tọ́lọ́ ìjà ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni ọ sì gbòòrò ọlọ́ọ̀ ọ̀dọ̀ lọ́mọ látara mi. ah ah ẹ wá ẹ wá ẹ gbà. báwo ni ẹ bẹ̀rẹ̀. irọ́ ẹgbẹ́ lè fi mọ́ post yìí kẹ́ ẹ mọ̀ sí kẹ́ ẹ mọ̀ tí ebi àti gbàjẹ́ lẹ́nu mi ẹ̀yin lẹ́ ń sí wọn tẹ́ ẹ̀ mú wọn wọlé. ṣé nǹkan tó ni kò wá ṣe mí báyìí. ní kí ni. kéṣe kẹtẹ wá ṣe ní ìbí ilẹ̀ ẹ wá ẹ wá ẹ tún ti mélèé lọ kandi tún ló pelé náà kandi ẹ̀rì ẹ̀rọ náà sẹ̀ ẹ̀rì jọ náà láìpẹ́ ẹ máa kandi wọn wọlé ká máa kandi èmi ò fi pílíìsì kú tọ̀dọ̀ tèmi yìí sì máa kandi wọn wọ bí ó dà pé kandi ní jẹ ní ìsìn yìí sì máa kandi wọn ẹ kandi goyì ẹ kandi goyì ẹ máa kandi wọn ṣẹgbọ́ ó dà pé ẹ ti kandi lóorun wọn mọ tí ń ṣẹlẹ̀ nínú lébí mẹ́ta ẹ̀yin nìkan tí ń sọ ẹ kàn pẹ̀ lórí títí yọ parí. ẹ pẹ̀lẹ́ yín sisters ẹ ṣe wọn òkè èmi ni mo pè yín wá síbi nítorí ọ̀rọ̀ kan mi dẹ̀. ok. ọkọ yín bẹ́ẹ̀ ni a bímọ. Oh. ọkọ mi nífẹ̀ẹ́ mi gan-an. in fact ìfẹ́ tó fi ràn mí àwọn tó lẹ́sẹ̀ méjì gan wọn àbẹ̀ṣọ pé wọn ò jẹ́ irú ìfẹ́ bẹ́ẹ̀. ìdí nìyí tó ṣe wù mí kí ọkọ mi bí mi ah. nǹkan tó jẹ́ kí n pè yín nìyẹn kẹ́ ẹ lè wá fẹ́ ọkọ mi eh? ìyẹn èèyàn kan nínú yín o. Eh? ọkọ yín ah. ah, sísá ẹ jọ̀ọ́ ṣé lè sọ irú ọkùnrin tẹ máa ń fẹ́ àtàwọn nǹkan ẹ máa fẹ́ kọkùnrin ṣe fún yín. ẹni pọkọ yín nífẹ̀ẹ́ yín gan ó fi gbogbo ara tinútinú nífẹ̀ẹ́ yín ẹ tí wàá sọ pé ká tí wàá fi ọkọ yín. pẹ̀lú ẹ láti fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọpọ̀ ìjọ mm. ṣẹ́rí nǹkan tí mádàmá kẹ bá wọn ṣe nǹkan ní kẹ bá wọn ṣe. ẹ sọ fún mi okay ìkọ́ tẹ fẹ́ǹsì pé ẹ fẹ́ ká bá yín fi ọkàn yín. bẹ́ẹ̀ni èèyàn kan. anyways nígbà tó ti jẹ́ wípé àgọ́ ní pẹ̀lẹ́ bímọ. rárá ẹ bá má sọ báyìí wọn kì í ṣàgùn. bí àkọ́kọ́ yín ra lé fún mi kó ra lé fún mi ní Banana Island or probably VI kó dẹ̀ credit account mi ah, ó dẹ̀ máa ma gbé pẹ̀lú mi kọ́ tí mo fẹ́ nìyẹn ẹ ṣe gan sísítà mi èyí kan. èmi ò fẹ́ nǹkan tó pọ̀ tó bá ti lè kọ́lé fún mi tó dẹ̀ ra Range Rover twenty twenty three tó dẹ̀ ra latest phone fún mi èmi ò mind but èmi ò wá wá dandan pé kó gbé pẹ̀lú mi o kò kàn dandan ó lè máa wá once in a while without disturbance I'm okay with that. Mm. ẹ ẹ ṣe gan mm. sísítà mi mm. ojú yín tutù díẹ̀ ah, ó tutù gan ó dà pé ohun yín náà máa tutù. Ah, ẹ tètè mọ̀ mí tán ó tutù gan ẹ ṣe rí èmi wá kí n ṣe aládàá-ńlá o bí mo ṣe sọ lẹ́ẹ̀kan èmi kì í ṣe aládàá-ńlá o nǹkan kékeré at least tó bá ti lè ra mini estate fún mi ah, kó wá bá mi ṣí ẹ calm down now mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀ tí gbọ́n kò tí. jẹ́ kí wọ́n sọ̀rọ̀ tán ṣọ́ rẹ̀ ẹ má bínú ẹ má ok so as i was saying tó bá bá mi ṣí big shop okay. at least me, mi mọ ìgbéyà sí ṣáìdì ìkòyí yẹn àbí bíi bgc. Hmm? kó wá bá mi já ọjà síbẹ̀ kọ̀ǹtínà tó máa bá mi já ọjà yẹn kó jẹ́ bí kọ̀ǹtínà méjì kó máa bá mi já ọjà sí ṣọ́ọ̀bù. lẹ́yìn kan ẹ ti gbà tó bẹ́ẹ̀ ni kọ́tù kò fẹ́ òjì yẹn lọ àbí ṣé mo ti ṣó ti pọ̀jù ní kó pọ̀ jù tó bá ṣe yẹn mo wà òkè. <laughs> kẹlẹ máa wo nǹkan tẹ bẹ̀rẹ̀ pọ̀ o fún àgbọn tí wọn máa adopt ọmọ gan-an yóò máa ṣe jù bẹ́ẹ̀ yẹn lọ mm-hmm mo tó ṣẹlẹ̀ ń ni wípé pa mi a sì yín lọ síta a credit account yín ìdá mi ṣe bóyá ẹ̀kan waste owó wá sí bíbá ẹ̀ ṣe mo dẹ̀ tún ní nọ́mbà yín so máa jókòó máa contemplate pẹ̀lú àwọn tèmi a máa pè é ẹ ṣé gan-an I really appreciate you. Uh, kò sí wàhálà. ilé ayé fúngbà díẹ̀ ni o ọmọ aráyé ẹ ṣe o. ìwọ̀n orí ni bàṣírí orí ẹ̀kọ́ náà ni bàṣírí ọwọ́ o ìpẹ́ǹpẹ́ ojú ni bàṣírí ojú láì sí ọkọ̀ máa sí èmi o ìfẹ́ ìfẹ́ ìwọ nìfẹ́ ayé mi o ìfẹ́ ìfẹ́ ìwọ nìfẹ́ ọkàn mi. bákọ̀ bá rokún borọ̀ sá. ẹ dúró síbẹ̀ ẹ dúró sáǹjà tẹ́lẹ̀ ni nígbà tá ìsolódì ara wa bọ̀dà clearing and forwarding ẹ dákun ẹ sì tèmi náà ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ wà á bọ̀gà sọ lókè bí ẹni tí wọ́n wà bẹ́ẹ̀. di end ló pin sinimá wọ́n fẹ́ẹ́ jábọ́ ọmọ yín lọ́wọ́ tán gbé wọn lọ gbé wọn bọ̀ wọ́n tẹ̀ fún yín wọ́n ti lo ẹ̀yin o ẹ̀ fura ni o bọ̀dá ti lò yín àmọ́ ìpẹ́yìn dẹ̀ àwọn òbí yín ní ọ̀fara kó ibi tí ń wà náà nì tí wọ́n ìfà kọ̀fíṣọ́ náà lọ́wọ́ ẹ ti rí ẹ ti rí ẹ ń jó lọ ògo yín ni wọ́n ti lò ẹ pákó santílé. bákọ̀ bá rokún bóró sàn yóò fàbọ̀ fèlè búté bíná bá ń jó bójò bá rọ̀ mo ti ṣèlérí pé màá kẹ́ ẹ èmi ò ní figbá kan bọ̀kan nínú bó ti ń ṣe mí kò sẹ́ni tó yẹ bí n kò bá ti rí ẹ inú mi ò lè dùn ọlọ́wọ́ síbí wọ́n ṣe wéèrè nìkan ló mọ̀ ṣe ọmọ ẹ̀fọ́rò. ìmọ̀ ń blọ́ sí ń blọ́ sí ẹ ṣeun. on a scale of uh, ten to one sorry one to ten kí mo gbà. Hmm, màá fún ẹ ní eight. eight hmm. oh, ọmọ tó bá ti gbé eight wálé ó ti kọjá pass ó kọjá pass ma ṣé ẹ rí ẹ eh, ata tí mo fi ọwọ́ báyìí mo fi wé ni ibi tí mo rìn tí mo wá bọ̀kọ̀ tọ̀ yẹn lọ pé ah pé ìwà dámọ̀ gbọ́dọ̀ jẹ̀bàjẹ́ mo ṣe dẹ̀líkẹ́sì yẹn fún yín ni mo rìn wọnú ọjà kílò lùkọ̀ tí mo ah Hey baby. How Ah, I missed you, Oh, náà ń bọ̀ náà pé bí mo ṣe ń bọ̀ lẹ́kọ̀ọ́ pèsè mi kọ nǹkan. èmi ni mo jẹun. àìgbà ẹfẹsẹ̀ gbókúta ni òkúta ló kọ yín lẹ́sẹ̀. àjọ wa all right. ìgbà wo olùdádúró. ẹ ah, ah. ṣe nǹkan tèmi tẹ rí nílẹ̀ yìí ó múnú mi dùn mo wá bó ṣe máa bí mi náà ìnáwó yìí máa sáfù. jẹ́ kí tiẹ̀ kọ́kọ́ fún ẹ kó tẹ́sítẹ̀ rárá ah, ọmọ yìí máa dúrà ìgbẹ́ máa ṣe kékeré ẹ̀rẹ́ mi náà gé iná. ṣó gbádùn. pé ta ló sì ń jẹ. ó ń sè. wọ́n ló sè. àwa ni. ọwọ́ báyìí ni mo fi gbé ata rẹ̀ bí mo ṣe ń sọ lẹ́ẹ̀kan sẹ́rí kíní ẹ̀fọ́ yẹn ẹ bá mo ti mo ti ẹ mọ. ní sùúrù kó tó bẹ̀rẹ̀ sórí yẹn wọ́n ṣàkóso. kí n tí mo sọ lẹ̀ sẹ́rí kọ̀ọ̀kan ah. tó lọ. bí n kò bá ti rí ẹ ayọ̀ mi ò pé ìwọ láyọ̀ mi ìwọ láyọ̀ mi. ọ̀nkú kò rí bẹ́ẹ̀ physiotherapist ti bẹ̀rẹ̀ pẹ̀lú he's working on her already so everything will be alright and ó on medication and all that so she's going to be fine trust me. Um, doctor èmi rò pé o máa fast tẹ́lẹ̀ because gbogbo nǹkan tẹ́ sọ fún mi láti bẹ̀rẹ̀ èmi ti ń fọkàn sí pé two three four weeks max máa bẹ̀rẹ̀ sí mẹ́rin pa it's taking too long. ọ̀nkù tí nǹkan bá fẹ́ bàjẹ́ ló máa ń fast tí nǹkan bá ti bàjẹ́ tá a bá fẹ́ tún ṣe gradual process ló máa ń take one step at a time and thank God we are on it already kì í ṣe pa ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ àti bẹ̀rẹ̀ but I can assure you everything will be alright ṣe mọ̀ pa àti fi wọ́n sórí medication physiotherapist there when she share on her so trust me she'll be fine in no time. ẹ̀yin ni màá dúpẹ́ lọ́wọ́ dọ́tọ̀ ẹ ṣe gan ni àyọ̀dé àti ọ̀nà yóò ní dojú ọlọ́wọ́ a máa fún gbogbo ìdáwọ́lé nígbà yìí a máa yọrí sí rẹ̀ tí bá dẹ̀ tún ní any other question or anything I'll definitely get back to you. Yeah, thank you but one more thing but ṣe time tó I? yìí need nídìí mọ̀ like i said earlier kẹ fún ní time ẹ jọ̀ọ́ ẹ máa bá wa gbé wọn you understand Ni gbogbo àwọn ọjọ́ ta kọ fún yìí ẹ máa bá wa gbé wọn wá kẹ̀dẹ̀ máa lògùn wọn ṣé rí tẹ bá ti trust me she will be fine then another thing she ṣe mọ̀ pé ehm, téèyàn bá ti sick bẹ́ẹ̀ ó need attention please ẹ má jẹ́ kán ronú rárá for any reason ẹ jẹ́ kí inú wọn máa dùn at all times then pẹ̀lú gbogbo nǹkan tá à ń ṣe she'll be fine. okay um, doctor mo fi ń dá yín lójú wípé gbogbo nǹkan tẹ́ sọ fún mi pátápátá ìlú ti gbọ́ and uh, àwọn nǹkan tẹ́ fẹ́ kí n ṣe náà gbogbo pátápátá ni màá ṣe ẹni disappoint ẹ náà. ẹ ṣe. kò Yeah. Um, so ẹ lè pè mí anytime okay, no anytime problem. so, I will be there to help tẹ bá dẹ tẹ bá dẹ lè gbé wọn wá ẹ lè fún wa ní ìpè a máa wá sílé ẹ kò máa san <laughs> problem doctor. I know. ọ̀la ní any question no I definitely get back to you. no problem thank you very much. látọ̀run láti kọ́ èmi àti rẹ̀ ọ̀rẹ́ má mú sí mi lórí má mú sí mi lórí mi láìka aṣọ yẹn o eh, eh. ọjọ́ ọ̀lẹ́ ni madé sí nàìjà oṣù ọ̀ ẹ̀ wọlé kó everything fún gbà yẹn lọ ó tiẹ̀ láwọn kankan tí mo fẹ́ kó bá mi rà bóyá kí n sọ fẹ́ gbọ́ mi kó send postcode ẹ̀ sí mi so màá lè send ẹ̀ sí ẹ màá lè send kan sí wọn. Eh, kò sí wàhálà rẹ̀ <laughs> alright ẹ ara tèmi dàbọ̀ kó tẹ̀kẹ̀ bàbá rẹ̀ alright then mama expect o sunday abi ok kò sí wàhálà ẹ ṣe bọ̀ ẹ kí ló ṣe. rice ni ma. rice ah ojú mi fa rice pa mi nà. ẹ jẹjẹ rice. ẹ kó bá mi ṣe iṣu. iṣu àti kẹ́lẹ́. àti òróró gbogbo jẹ́ kó sùn mí píè um, bá mi mẹ́sẹ̀jì ọkọ mi bá mi sọ fún mi pé kó má pè mí fẹ́ sọ kankan fún lálẹ́ kó tètè dé. nígbà òjò nígbà ẹ̀rùn yé o jọ̀wọ́ o dúró tì mí bíná bá jó borun bá gbé lọ sínú rúùmù mi. kí n gbé lọ jù. inú rúùmù mi. àbí ṣé tí ẹ ló fẹ́ gbé lọ ni. ẹ̀dẹ̀ kú jókòó. you are so pretty. thank you very much. Ewo. wọ kí ni kí n ṣe Ewo. lálejò. ẹ wo ẹ má ṣe lọ ni ẹ̀dẹ̀ kú tọ́jú o. because I'm so sorry I didn't know that. <laughs> It's hoping fine. <laughs> it's okay. Thank you. Bless God. Okay. Thank God. Amen. Bob, then everything. Shall I know why, okay? Ah. Oh, push it. Àlàáfíà ló wà. That's my husband. Oh, yeah, yeah. I can see that. <laughs> Àwọn ọmọ náà dẹ̀ ń kọ́. Ẹ eh, àti bí. Ẹ̀yin kọ́, ọkọ Ah ọkọ àti ọmọ ẹ ṣàmọ mo ti ń bọ̀ kọlọ máa ṣàánú wa máa ní. so ẹ̀mí pé kò sọ́kò kò dé sọ́mọ. kò mm, tí ì sí but mo pa láàánú lọ́lọ́. really? yeah. Ah, a jẹ́ pé àwọn ọkùnrin tó wà London yóò ju wọn ti fọ́ ah. yes tí kì bá ṣe bẹ́ẹ̀ ni ó yẹ kán yín lè ní báyìí kán má rí yín lọ́la. <laughs> <laughs> so ṣé ẹ mọ̀ láti ọmọ bá mi ṣeré lẹ́ǹkọ̀ọ̀kan ah. àti mọ́ra náà nìyẹn. Ah, ẹ wo èmi ló ṣe jẹ́ pé I still have one or two things to sort here in Nigeria so see I'm all yours èmi náà kú lẹ́ anybody mo kàn máa wà board ni so you have me. so tẹ bá ti bọ̀ next time èmi sọ pé má ṣọ bí méjì àmì mẹ́ta because you are not going home. that's good <laughs> how can I say no I can't. oh okay, that's good thank yeah. you so much. Mm, I should thank you. all right. <laughs> What? She understand graffiti got in Soisha. Ah, ìṣá? Ẹ̀wọ̀n kan, ẹ má jẹ́ kẹ́rù báyìí. Ṣẹ́rí mi tẹ́ ń wò yìí, mi ò ní wàhálà rárá bó ti wọ̀ mọ́. Ẹ̀yin tèmi gan náà dẹ̀ ń wò yìí. Ẹ jọ ẹni tó difficult. Ah! ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ṣe rú yẹn ẹ understand ó ṣàjẹ́ ń pé méjì obìnrin kó má dínú. kò ń ṣe bí ti tèmi. bẹ́ẹ̀ ni because mi ò fẹ́ kémi àtọkọ mi ká dàbí ejò tó kọjá lórí àpáta tí kò nípa bẹ́tẹ̀yìn bá wọlé wá ayọ̀ gbogbo wa máa jọ kún ni please i'm begging. ẹ ẹ wo sis ẹ ẹ ẹ understand o. Oh after all sin èmi àti yín àti ń ṣọ̀rẹ́ wa bọ̀ tí mi bá ní ṣìkà ó ti lọ one week mo dẹ̀ ti mọ̀ yín díẹ̀ mi bá tiẹ̀ mọ̀ yín pọ̀ bẹ́lẹ̀ tí mi ò mọ̀ yín mọ àvẹ́ṣọ pé gidigbe náà ṣì ni ẹ ní wàhálà náà ẹ̀yin dẹ̀ ní àti sọ̀rọ̀ gan-an ọ̀rọ̀ ẹnu yẹn lè sọ́tún. èmi kàn fi òpè sis ó máa le díẹ̀ o. kò sí wàhálà ẹ má wọrí ṣe mi tẹ fẹ́ wá báyìí ẹ̀yìn mi gbagba pẹ̀ fún ẹ̀yìn nìkan ní ṣá o. because mi ìfẹ́ káwọn ọmọ ẹlẹ́sẹ̀ tó tó tó yẹn kó wá balẹ̀ ọba jẹ bẹ́yìn fúnra yín ẹ tó tún ó dẹ̀ ṣòro ara yín pé kò ṣe pé bóyá owó àbẹ̀ni tì ní fẹ́ wá jókòó tì ẹ jọ. ẹ wo sis ah, ó máa le díẹ̀ o. kò ní lè ẹ má wọrí ṣẹ́rẹ́ ìfúnra mi in fact ẹ máa enjoy ọ̀rẹ́ wa yóò sì máa dùn jù bẹ́ẹ̀ lọ yes ah. of course ẹ jẹ́ ká máa jẹun àwọn ọmọ ìdá ẹgbọ́n jẹ wá. jẹ́ fojú sunkún ọmọ má jẹ́ kí nǹkan kan ṣe ọmọ mi má jẹ́ sunkún tó fẹ́ kí n káàbọ̀ sí ilé wa and uh, mo lérò wípé ìyàwó mi máa ti ṣàlàyé gbogbo ẹ̀ everything mo ti sọ fún wọn. I really love my wife I love her so much she means the world to me <laughs> she's my happiness my joy my everything. <laughs> Even though I do not like the idea of having a second wife. I'm a lóhùn jàre, ẹ mọ̀ pé ẹ má ẹ má worry o. Okay, I'm really not used to this, so. Um, um, she's going to show you around the house. Yeah, sure. Ma introduce Nancy, our staff. Yeah. You know, to give you a tour of the whole house. Um, I really do not have much. Ah! Ah! Yeah. <laughs> You're cool, right? Ẹ Emma, Emma, wò ẹ máa bọ̀dá ọ̀ ṣe ti gbọ́. Ọkọ mi láìkí yín. Ẹ dẹ̀ mọ̀ pé lọ́ọ̀fù yẹn um, eh. Okay, well, I have something to do outside, so màá fi ẹ̀yin méjèèjì sílẹ̀ kí n better. Of course, mú ojú ara already, <laughs> àbí? Feel at home, okay? Okay. It's nice meeting you. Okay. Okay. okay. Ah, okay. <laughs> All right. Okay, baby. She wọ́n rẹ̀? Ẹ worry. wọrí, ojú kan to ń tì ó máa tó mọ nígbà tó bá rí pàwọ̀ ìyàwó ẹ̀ gan a bá di bestie ẹ má wọrí ẹ̀jẹ̀ kan tẹ́ máa jẹ ẹ̀jẹ̀ kan tẹ́ máa jẹ. ọ̀rọ̀ yìí ta kókó ó kọjá òye ẹni ó dórí àgbà. fẹ́ bá mi fọ mọ́tò yìí mo dẹ̀ ṣì dé tansin mọ́tò yìí ò tí ì sí fífọ so i don't understand you. ẹ ṣe mọ mi tù yóò dáa fún yín ṣe rí actually mọ́tò tí ẹ ní pé kí wọ́n fọ yẹn lánàá wọ́n fọ mọ́tò yẹn nígbà tán gbé jáde mo ti wá wo pé kò dọ̀tí ìdọ̀tí ò gbọ́n sí kò sí nǹkan kan tó ṣe ní àṣewulẹ̀ kúkú nìkan fọ̀ mọ́. ó dà pé lórí burúkú làwọn ará lè torí mi ò understand ṣé ìwọ ló máa sọ fún mi pẹ́jà ló wà nù géṣà ni. madam ó ń try láti jẹ́ kí n understand pé mọ́tò ẹ̀ wà pin already because wọ́n ṣe sọ dànù mm. nígbà tó ń fẹ́ gbé jáde. kò ní dáa fún. Ah. kò ní dáa fún gbogbo àwọn ará lẹ́yìn. Ah. ó dà pé orí ẹ̀ burú ṣá. ìpè yẹn pọ̀. Ah, mo sọ̀rọ̀ òun sọ fún mi pé mi ò lọ skul nìyẹn o àbọ̀pọ̀lọ́ mi tutù bíi tiẹ̀ tó fi ń sọ̀rọ̀ tó ń bá mi sọ̀rọ̀ tí wọn náà ń paraphrase yẹ o so mi ò mọ mí ní nǹkan tẹ́ ẹ sọ àbí. ẹ wo mọ́mí ẹ tiẹ̀ mọ́ bínú àwa lórí wa ò of course. yes orí wa ò pé gangan ni especially bọ̀dá yìí tí irun orí yín mú rí fáàsì yẹn ṣe pápálàgbàlẹ̀ ni orí yín ò tiẹ̀ pé. ẹ mọ́ bínú dáre ṣèbí ká ti fọ mọ́tò ni ń lọ sọ ma. ṣé ogun tó lé ẹ láti lé yín tó fi débi kò dẹ̀yìn lẹ́yìn ẹ̀. torógún jà ẹ o àbẹ́ẹ̀ ni ẹnu ẹ tó tó ṣe hà yẹn ó máa fàyà dágbárí fún ẹ sìn mò ń sọ fún yín pé kẹ́yìn méjèèjì kẹ́kẹ́ sẹ̀lẹ́sẹ̀ kẹ́lẹ́ bá mi fọ mọ́tò òun sọ fún pé òun máa lọ sọ fún gateman ṣé gateman mo ránṣẹ́ ni. ẹ torí. ma azin kí n fọ mọ́tò. ẹ ẹ ẹ torí pé sẹ́ẹ̀rì àwa ò lè máa fọ mọ́tò ni sẹ́rẹ́ mi ìgbà tẹ́mi fẹ́ wá ṣiṣẹ́ ń bíbá wọ́n kàn ní à ah, ìmọ̀ sọmọdọ̀ ìmọ̀ dáná ìmọ̀ pátá sí yín lẹ́nu àwọn sì ní wà láìtàláì wọ́n ṣe sí ìfìwà bí ni wọ́n kọ ìwé fi gbà wọ́n ṣiṣẹ́ ń bíbá yìí ni tẹ́ ẹ bá wọ̀ wọ́n dáadáa ẹ rí i pé bí wọ́n ṣe máa ń múra ibi orí dání sílà gbé kádàrá ló sọ wọ́n di ẹni tí ń ṣiṣẹ́ ń bí. orí wọn àti ah. wá àti orí yìí jọ burú àdàpè àjẹ tó ń pè ìyálòdè ṣé ọmọ ọkọ ọmọ ọ̀dọ̀ ló wá ṣe ń bí ni bẹ́ẹ̀ ni ọmọ ọ̀dọ̀ ló wá ṣe ìgbà táwọn ẹgbẹ́ yìí tó ń kàwé tó ń gboyè ibo ló forí ẹ sí orí ẹ tó wá fẹ́ kó yà jẹ ó wá fi síbi ìgbà àgbàṣe ọmọ ọ̀dọ̀ kó máa rú pọ́npọ́n kó máa wá wíbarò yáyí kiri ó wá sọ fún mi pé ó fi síbi ìgbàṣẹ ń bí ó ṣí èrè ṣá láyéláyé yín láyéláyé yín mo ń sọ yìí ẹ bá bàmí dánwò èrè wọnú lẹ́yìn ẹ má regret yẹ ẹ má regret yẹ ẹ bọ́ síta kẹlẹ́ bá mi. sẹ́ẹ̀tì tí ẹ mọ̀ pé ilẹ̀ ti fà ẹ̀yin lè fà tẹ́mọ̀ sí láńgbáláńgbá kẹ́ẹ́ Ah, eh, eh, madam, madam. sẹ́rí ibi àti yín ló yẹ ká lè pọ̀ nù ló yẹ kẹ́wọ̀n kí tí yín lèmi ṣe ń gbogbo gbà kó yẹ kẹ́wọ̀n ah mọ́mì ẹ ra ma ẹ ra ma ṣàlàfíà ni ma yes ma. sálà àwọn tó wúlẹ̀ ní tọ̀wọ̀n yàn kí. mọ́mì tú lẹ̀ ń wò yẹn. kí ló mí báyìí mọ́mì tú. ẹ ṣe yóò dáa fún yín sẹ́rí ọ̀gá àti màdàmú àwọn ni wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ pé ìgbà tí ọlọ́ọ̀tì ní kí màdàmú kí wọ́n rí bí wọ́n ṣe rí wọ́n wá gba àwọn mọ́mí tù pé kí wọ́n máa ṣe olùrànlọ́wọ́ fún mọ́mí one. ó dà pé ó ṣì rè é ta ni wọ́n sọ ọkọ̀ fọwọ́ sọ ọkọ̀ kò wá máa ẹ̀ bùnmá ṣé mo jọ ọmọ ọ̀dọ́ ni ó yá wèrè ní ṣé proper introduction tó yẹ kó fún mi nìyẹn. Hmm. níbo la já sí. jọba làwọn. mọ́mí tù ẹni ọmọ ogun ní ìpínlẹ̀ fọ ṣe é rí mọ́mì àwọn ni big mọ́mì tí wọ́n wà mí báyìí àwọn gangan ni wọ́n ṣe ọlọ́kọ̀ wáyé bí ẹni tí ẹ̀yin ṣe ti pàṣẹ rẹ̀ wọnú ilé yìí ẹni tó bí wọn rè. bẹ́ẹ̀ ni. àwọn ni mo ń ṣe àrò. èmi ò tètè mọ but you know èmi kàn fi pé courtesy demands tí wọn bá wọnú ilé èèyàn wá especially ilé tó jẹ́ pé kò ṣe pé dájú wọn ló fowó kọ hmm. ẹ hmm. téyàn ò dẹ ní family member ń bẹ tó lọ tààràtààrà torí ilé tó wà nílé èèyàn kó máa padà jáde ni. pàṣẹ tó tẹ bá wọnú ilé yẹn wá wà ní ah, àgọ́ onílé o ẹ̀ka sọ you know cut the demands but gba ọkọ bọ́ṣà so it's fine. kò bú jọ ọmọ mi ń kọ. ó wà lókè mà. ọlọ́wọ́lọ́ àbí kí ló ń pè ẹ́ ìkà yẹn ọ̀daràn èèyàn yẹn apààyàn yẹn pẹ̀lú ẹni tó bá ní ẹ báyìí tó rí ejò kókó kó pa ẹ dànù kó tó pa ejò ni níwọ gbogbo ní burúkú òsì tó ń ṣe káàkiri gbòòrò kó tó ẹ kó tẹ ẹ lọ́rùn ó wà lórí burúkú mo ṣàǹfààní ọmọ tí ò níran ó lọ gbé wá bá ọmọ mi lọ́mọ lọ́mọ ṣé o tún fẹ́ dákú wà lálẹ́ ayé mi ni ṣé o fẹ́ pa mí lọ́mọ ni. ṣé o fẹ́ kọ́ mi lẹ́yìn ọkọ ni. màmí ah, màmí mi ò láìkẹ́ kí ló ah, mi láìkẹ́ náà kí ló tẹ̀ bá ọkọ mi sọ̀rọ̀ báyìí. àkó ah, sí gbogbo tó ṣẹlẹ̀ àbí bébí ṣe lè wa òjò ni sọ̀rọ̀ náà tó ọ̀pá ìgbìmọ̀ mi máa fi bá ẹ̀rù nǹkan àwà òkè àdẹ̀wà happy ẹ má wọrí we are fine. ó sì padà yé mi ọ̀rẹ́ ti yé mi olúwa ṣì ń dára ṣé bẹ́yìn ló ń dún ẹ̀ ṣé bó o lè rìn ni ṣé wọ́n ti kó ọpọlọ sínú agolo sọ̀rọ̀ ó mọ nǹkan kan mọ́ ọlọ́wálé ò dẹ̀ sí mi ilẹ̀ kò ṣàánú mi má bàa pa ọmọ fún mi ó sì ti wá dàbí tàdé wọ́ nǹkan ẹyọ péré ni mo fẹ́ látọ̀dọ̀ ẹ̀ tó o bá wá ṣe fún mi inú ilé yóò máa gbóná o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ olórí burúkú máa ṣàǹfààní tó gbé sínú ilé tó ń pè níyàwó sọ́nù kókó gbogbo ẹ̀rọ ẹ̀ báyìí kókó wọnú ilé nísìn nísìn nǹkan tí mo fẹ́ nìyẹn bẹ́ẹ̀ ni mo sọ dákẹ́ ẹni ìdàrẹ́ tí mo fẹ́ nìyẹn. na so trouble dey sleep wey wey yanga dey wake am. ẹ tí ò ń sọ̀rọ̀ ẹ nìyẹn o. mọ́mì. ẹ lé ọmọ. ẹ jẹ́ ìbọ̀lẹ́sìn pàṣẹ. ìjọ́ torí ọlọ́run gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ ń bi èwo ni mo fi bẹ́ẹ̀ wí ń bẹ̀. mo ń bá ọkọ ọmọ mi sọ̀rọ̀ lọ́wọ́ àṣẹ tí mo bá padà gbọ́dọ̀ múlẹ̀ báyìí báyìí. ẹni ilé ọkọ ọmọ yín ẹ̀yin kọ́ ni mọ́mí ọkọ mi nà án. ṣé ń gbà ọ. bẹ́ẹ̀ ni ẹ̀yin kọ́ ni mọ́mí sí mi ilé ọkọ tèmi lèmi dé wà tó hmm. ẹ̀ nífẹ̀ẹ́ fún bíbá ìpín kó tẹ́ ẹ máa máa sọ ẹ máa máa yọ sọ ni ẹ máa rẹ wun yín wálẹ̀ ẹ má gbé kinní wa máa lù yín o. ẹ máa lù yín o. ó máa nú èmi. máa lù yín mà. olúwa sì ń dára. máa lù yín dùn mà. ọláwálé. ẹ mọ̀ kọ́ ẹ máa máa sọ ẹ̀. ṣẹ́gbọ́n so gbogbo ọ̀rọ̀ tẹ́ ti sọ yẹn hmm. ẹ lè pàṣẹ ń to start with tí hmm. alájà babaláwo bẹ́ẹ̀ tó lè pàṣẹ ń bí báyìí lẹ́yìn ọkọ mi ọkọ mi ló lówó orí mi òun dẹ̀ ló lówó orí gbogbo wa nù lẹ́yìn so that is to say èmi ò lè lọ bí àwa wà hmm. ọ̀tá ló jàn hmm. ibi lèmi máa wà hmm. yàrá ibi ló máa wà bẹ́ẹ̀ tíbẹ̀ la máa fi fọ́n ọmọ yìí ni kẹ́ wá solution sọ̀rọ̀ ayé ṣé òra yí ẹ abọ́ òra yí ẹ mo pariwo àbí mi ò pariwo mo ké sọ àbí mi ké tó ọdún ah! ah! sotiri nǹkan tó kóra rẹ sí kò ń ṣe kó ṣe rí ó máa lè ní ẹ lójú ẹ èèyàn náà fẹ́ lu ìyá ẹ orí kankan ṣe sí i tó bá bú yéèyàn tó bá gbà bẹ́ẹ̀ tí yẹn bá lọ́jọ́ kú ọ̀hún ò sí pé ọjọ́ kú ẹni tó ń pe kó ó yẹ dànù ni olúwa ṣì ń dára ó ti padà dọdẹ pátápátá ah! wọ́n ti padà gẹ́ẹ̀tì mi o kò ṣàánà mi ó dìgbà tó bá nà mi. Where are you coming from? Um, <coughs> um, mo kàn ní kí n cross check We are on my ti back down. We are on my ti. Tí ó dábàá ní pé ẹnìjọ́ mẹ́ta yìí mo ń fi ọkàn sí títí ilẹ̀kùn yẹn. There was a date, tí mo jí late in tí office very early. We realized we want to yẹn nígbà tí mo lọ mú nǹkan kitchen. Mm. Not what? Uh, yes, not what? Not the balance. Uh, yes. Kojagate, kojagate, mm-hmm. ó fẹsẹ̀ méjèèjì o. Mo ló jọgate, kojagate, fara o. oh oh oh oh. bá ń pè gbé kẹ̀kẹ́ mi tẹ̀lé máa sáré tẹ̀lé ẹ̀ gbé ìwé ìtẹ̀lé ìwé ìtẹ̀lé. ọgọ́sì inú gbé tó ti sọ fún mi pé kí n má jáde àṣẹ lọ́ọ́ ṣe business ni stay right here with you. you know. o spot ọpọlọ wọn the water. I'm lójú kan. ojú mi ní ta ojú kan ṣe pé ládàá mi ni <laughs> i'm telling you. <laughs> kí ló ṣe you wọ́n yẹ tẹ̀sẹ̀ ṣẹ̀sìn because me understand to dey say pé mo wọlé tí mo fi dọ́dọ̀ so they have any yìnbọn pa yín anymore? ẹ̀ lè she tó ló mo pé ibi tí èèyàn bá ti fi pé èèyàn máa bá ọgbọ́n tí wọ́n bá bá àgọ́ ńbẹ́ wọ́n máa ń dún èèyàn gan ṣá ìwọ wọn ló máa ń ṣe àrọ ẹ wálé ojú mi náà wọn ló máa ń ṣe àrọ kò bá má jẹ́ wọ o. it's okay ṣá. bẹ́ẹ̀bi ọ̀rọ̀ ṣe mo lé sùn rẹ̀. ó dẹ̀ wù mí ká ṣe ṣọ́pù díẹ̀ o. すっぱい気分でちょっ ló ṣe é. ọ̀gbẹ́ni ìhun stress life mi kí ló fẹ́ kí ló wá ṣe. mo kàn fẹ́ béèrè àwọn is Omolara Shodia. Mm. Omolara what? Omolara Shodia. Shodia. Hmm. Odiya lóòótọ́, Odiya. Mo mọṣẹ́ léṣe dáadáa, mo ti ṣe káàkiri káàkiri, mo kàn rò pé kí step up, that's why tí mo fi wá síbí báyìí mà. Ó mọ̀ kémi náà rí bẹ́ẹ̀, good hospitality. Jọba mi mú. Oh, sorry ma. Yẹ́ẹ̀! Mo kú mo gbẹ́ ọ, alájẹ̀gbẹ́. Ah! Ó ní sórí rẹ̀ ṣẹlẹ̀ kìlómítà ni wọ́n bó ṣe ṣe báyìí tọ́dọ̀ ọkọ lọ́kọ ayé ẹ bàjẹ́ gan ó bọ́ fọ́ o alájẹ dídú wa ẹ má wo bí náà. ẹ mi ni káyọ̀ máa wọ. eléyìí ò máa tẹ̀ náà kò sí nǹkan tó bá àdínní nǹkan tí mo wọ̀ ni. kò lè sí tó ṣàyàwó ìmọ̀ ẹni mo bí ìfilẹ̀ kíni dánwọ́ ọmúdi okun yẹn bí lábẹ́bẹ́ ó ṣí èrè gan-an mo wá ní kó bá mi mú nǹkan mo tún ṣe exam kó tún ṣe báyìí kí ló ṣẹlẹ̀ kí ló dé. mú lé mi lọ́wọ́ mú lé mi lọ́wọ́ mú lé mi lọ́wọ́ excuse me hello hello alájìrà o fẹ́ bọ́kọ mi sọ̀rọ̀. o fẹ́ bọ́kọ mi sọ̀rọ̀ máa ń lu ẹnu bolẹ̀ máa ń lu ẹ báyìí wà á máa rálẹ̀ lẹ́wọ̀n ní rẹ́ni gbé ẹni. ó ń láṣẹ òṣèdè kò tiẹ̀ dorúkún alájì ó jìnnà sorúkún bá jẹ́ ẹ yá torí ọlọ́run kí ni mo ṣe fún ẹ òun ni kó bá ẹ má kó bá mi ọkọ tí mo ti ń kẹ́ látijọ́ ẹ tí mo ti ń ṣèkẹ́tọ́ ọlọ́run òkàndínlọ́sọ̀ òkàn orúkọ o fẹ́ sweep o fẹ́ sweep your office fit o wá ṣe báyìí kò sí tó lè ṣí kò lè wo bẹ̀ kò lè nífẹ̀ẹ́ kò lè láìkí ẹ̀. ó dà ìpẹ́ fẹ́ ní problem mi èrò bí mo lè ṣiṣẹ́ pẹ̀lú. wọ́n á ní problem àwọn tó ní abẹ́ wá problem ó dàpọ̀ ya wèrè ìwọ kò di ayé ẹ mú ẹ wọ́n ní wèrè ah alájì ọmọ yìí fẹ́ fún mi payé rẹ̀ nìkẹ́. àlìyà òrékèlè wà ròdòrídìí àlìyà jọ kí ló fẹ́ gangan náà. mo fẹ́ gba sálárì mi mà. okay so i lè get enough money to buy more data and go on online to do all those rubbish write more of what you want to write isn't it. sori pala kò bá ọmọ ni ẹ o dẹ̀ ti kó bá rẹ̀ àyìn ọmọ tẹ́ ẹ fẹ́ ṣe ṣe lazy youth anirú yín káàkiri sori mo fẹ́ fún ẹ ní just two hours to go and recount those allegations you put on Instagram and gbogbo àwọn social network ẹ gbogbo ibi tó bá dà sí kó tètè lọ kó kúrò mbẹ otherwise hmm, ṣàléwá ṣàléwá my foot má ò rí. òlélẹ̀. olùràpadà olùràpadà ooo ojú méjìlá ní. Ah! my God! Is it? No, mo is it? On my property, with my customer, in uniform, on duty. Who are these people? Má mind ní títí ẹ bọ́ ṣe máa bára wọn jà ní ọmọ àṣetò ẹ. Are they your sisters? Ah, ah. ọmọ mi lè ta ni pípò. Báyọ̀ ni wíìsì ṣì. Wá ìmú sọnù mo rédè. What exactly is happening? Kí ló ṣẹlẹ̀? Kí ló mú wá ṣe? Wọ́n náà bẹ̀rẹ̀ dúró de ká tàtàtàtà. Excuse me, I beg your pardon. Kí ló ṣe é mo mọ̀ yín rí ni wọ́n wá ń pariwo? Àsórí ẹ̀ ń pe ni àwọn wo ló ń sọ pé ṣe o mọ̀ rí ṣe o ṣe ọ̀yà wèrè. Ah. ṣé ó tà láwọn ilé yìí. ṣé ó bá mi ní ṣe mi ní ṣe. àwọn ọ̀rẹ́ ni wẹ́ẹ́ yà wèrè jù yín lọ ẹ̀ bá má ẹ̀ bá kò sí ẹ̀ ká má bá ti sẹ̀ lọ. kò sí ìbàdí tiẹ̀. ní ní ní ìbò gbàgbé òṣì ìbò ló ń lọ má lọ fo. ẹ ẹ bẹ má gbèjà mi ẹ eh, ẹ má gbèjà mi ẹ wá èmi náà gbádùn ọ̀gá wá báyìí jókòó èmi náà gbádùn ọ̀gá wá báyìí jókòó èmi náà gbádùn ọ̀gá wá báyìí jókòó. torí irú nǹkan báyìí ló ṣe ń ní ìṣù pẹ̀lú ọkọ ẹ̀ tí ọkọ ẹ̀ fi ń wò ta ṣòro àwọn tó wà ń ta yẹn <laughs> wọ́n wọ́n dẹ́rùn o in fact tó bá jẹ́ pé ìwò etí wọn ni ọkùnrin sọ pé òun fẹ́ fi nǹkan tá à ń sọ yẹn síbẹ̀ wọ́n rẹ́dì o wọ́n máa la etí wọ́n lè bá ibi ìlà lígà etí wọ́n máa la ó máa etí yẹn máa tóbi wá bí ewé ẹran ni ìwọ wá jókòó sí ìbàwọ́ kájọ ìwọ ìyàwó ilé ah kí ló ṣe é ìyàwó ilé mà ní ẹ̀ amnesty kìíní kan ṣé ìwọ ọgbọ́n pa lubricant ni. tó bá ti wẹ̀ tí gbogbo bẹ̀ tó wà slippery tó wà slimy dẹ́ hmm, wọ́n má jẹ́ sọ̀rọ̀ jù torí eh, kó lọ ṣàánú láti sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ ara mi máa ń ṣe bákan kò yẹ yín. ọ̀gbẹ́ni gbogbo pátákó bá fẹ́ ló máa fẹ́ o tó bá ń ṣe gbogbo ẹ̀fún tóun fún bó ṣe yẹ kó máa fún ní left and right àwọn ọmọ wo ló fẹ́ máa wò níta tó mọ̀ pé àwọn ọmọ máa gbé òun débẹ̀ ni wọ́n máa gbé débẹ̀ máa gbé agbé ọ̀dà débẹ̀ every time. ṣọ́ra àwọn ọkùnrin wọ́n máa ń láìkán spice òkun kan torí làwọn obìnrin mi torí lọ́kọ̀ wọn ò ṣe kí ń wò wọ́n mọ́ o because àwọn òbó ti wá rí kí sọfẹ́lẹ̀ yìí sìn missionary náà máa sùn dànù máa ti dà pẹ̀lú ẹ̀lẹ́ ni kí ló dé ayé ò ṣe missionary mọ́ ọ ọmọ reverse cowgirl má jẹ eléyìí má jẹ. ṣé ti ẹ̀rí wọ kí ni kí ni ẹwọ́ eléyìí tó ń pariwo yé yìí nìyẹn. tí ná lóòótọ́ gbàtà tó fi ṣe wúkọ̀pù pọ̀ tó bá ti ah. gbàdúrà ẹ̀ bó ti ṣe wúkọ̀pù rí ṣé wàá rí kọ́sítọ́mà kankan tó sọ fún ẹ pé irú nǹkan báyìí pé òun fẹ́ kí má tó má lọ. wèrè o lọ sáré rògbò mi ní ṣe wúkọ̀pù ṣé bàbá ẹ ló gbé mi. Ah, ìlọ ò nídìí lọ oh ò nídìí ẹ lọ́yọ̀ bá sí ẹ̀rọ lọ́sí lè dé. ọlọ́mọ kò kìlọ̀ fọwọ́ rẹ̀ kò sẹ́rẹ̀ náwó bíná bá ń jó bòrùn bá ń ràn ó jọ̀wọ́ dúró tì mí.